الحمد لله رب العالمين على رسول الله وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله سبحانه وتعالى atọ́rọ àlékún ìfẹ́ àjọfà nípa Muhammad sallallahu alaihi wa sallam àwọn ará ilé àti àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo ẹni tí bá tún tọ ojúkan àrọ́bà Muhammad sallallahu alaihi wa sallam bíṣọ́p de ọjọ́ àkúyàrá àbí ọlọ́run ọba pẹ̀lú ìjọkọ̀ tó súnmọ́ rẹ̀ fún wa ní àgbẹ̀rẹ̀ àwọn àlámọ̀rẹ́ ilé tí a ń sàlàyé fún wa àwọn ẹ̀kọ́ àti àwọn ìlàpá tàbí kọlu nínú ìgbésí ayé wa ọlọ́run àkókò ṣe wá lẹ́sàn-án warahmatuhu wa rahmatulahi yọlọ́run yà kó sì bá mi ṣe àlékún ìkẹ́ àti àlékún ìyọ́nú ẹ̀ lórí gbogbo àwọn sọ̀hádà nígbà Muhammad sallallahu alayhi wa sallam àtọ́jọ́ pé ọlọ́run ọba ó lò wọ́n láti jẹ́ àwòkọ́ṣe tó dáa fún wọn ọlọ́run bá mi ṣe àlékún ìyọ́nú ẹ̀ fún wọn. ní ìtẹ̀síwájú وقد تعلم بسعي سلمان الفارسي رضي الله عنه وارضاه asọ̀fún wa nígbà lẹ́kọ̀ọ́ tó kọjá wípé arákùnrin sọ̀hábì lọ́jọ́ láàrin ó dààmú púpọ̀ láti mọ òdodo àtìkù lórí bó ṣe ń wà ọ̀tọ̀ láti ìlú kan sí kejì tó kò ní jẹ́yì ó lọ ó tẹ̀lé wọn lọ ṣáàmù ó dé ṣáàmù ó wà lọ́dọ̀ adarí àwọn nàṣọ́rọ́ ó tún kúrò òun kú ẹlòmíín bọ́ bẹ́ẹ̀ gbóyà ó tún kúrò mbẹ́ gbogbo ìgbésí ayé ohun òdodo títí tó fi bá ìgbésí ayé ìdílù táǹpẹ̀ ní àmúrí ìyá ìlú yìí asọ́fà àgbẹ̀bẹ̀ ló wà tí ẹni tó wà lọ́dọ̀ fẹ́ kú láyé ó pé kó tọ̀ sọ́nà kí ni ṣe òun ó tún lọ láti mọ òdodo tàbí ẹni tó owó mẹ́lòmíì tó ṣẹ́kù mọ̀ ṣùgbọ́n nítorí mọ̀ ní wípé àsìkò tí ọlọ́run fẹ́ gbà mẹ́rin ìtọ́jú sọlọ́lá àlọ́sọ́lá àsìkò yẹn ṣe kíni o ti wà ń tòsí ó sì fún ní àwọn àmì eléyìí tí yóò fi dá ànábì yẹn nù. a sọ fún wa pé nínú ìlú àmórí ìyá yìí Salman al-Farisi radiyallahu anhu ọ̀tá ó láǹfààní sí iṣẹ́ láti kó ọ̀rọ̀ jọ níwọ̀nba tó fi ní àwọn màálù kan àti àwọn agbo tó fi jẹ́ pé àwọn agbo yìí iná ló fi fẹ́ ṣe ìjírẹ̀ bẹ́ẹ̀ fún àwọn tó fẹ́ bá rìn láti ibi tó wà lọ́sùlẹ̀ lárúbá ibi náà ni a ti dúró lánàá ní ìdílé láì tààrà ibẹ̀ náà ni a máa tẹ̀wájú lónìí kí ọlọ́run bá subhanahu wa ó ṣàlàyé fún wa ní àgbọ́yé rẹ̀ ká tó bọ́ sínú ìrìn àjò Salman al lọ́sùlẹ̀ lágbáwá ká má gbàgbé títí arákùnrin ẹni rẹ tó wà ní àmúríyà yìí ó sọ fún Salman àwọn àmì tó fi dá ànábì sallallahu alaihi wasallam nínú ẹ̀ anáwó ya'kulu al-hadiyya wala ya'kulu sadaqa nígbà ní sallallahu alaihi wasallam ìmọ̀ ń jẹ ọrẹ kìí jẹ sàárà nínú ẹ̀ ó ní pé sọlọ́mbà sallallahu alaihi wasallam òkà táàmù sí khatamun nubuwwa òkà jẹ́ ànábì ọlọ́mbà sallallahu alaihi wasallam yóò máa wà ní ara rẹ̀ bákan náà nígbà tó sọ fún arákùnrin onígbà Ànábì sallallahu alaihi wasallam yóò ṣẹ́jìrá láti ilẹ̀ lábáwá sílùú tó jẹ́ pé ètò wà ń bẹ̀ tó pọ̀ jù náà nìkílẹ̀ òun náà ní tàbí náà àwọn nǹkan yìí oní Salman inú fi sọ wá pé òun wájú láti tó bẹ̀rẹ̀ tó jẹ́ ẹ̀sẹ̀ pè ní ẹni ìjọba tó Salman al-Faris radiyallahu anhu ẹni àfa rẹ̀ àmúríyà ẹni àfa rẹ̀ jáde láyé pátá àfa Salman ó dúró ó ní títítítítí tó fi dá àwọn èèyàn kan tó gbádùn pẹ̀lú wọn pé in hamaltumuni ma'akum ila ardil arab ataytukum baqarati tẹ́ bá lè fún mi láǹfààní tẹ́ mú mi lọ sílẹ̀ lọ́wọ́ bá àwọn màálù tí mo kójọ àtàwọn àgùntàn wẹ́wẹ́ mi àpò ògbẹ̀ márùn átà ìlà balagna wádìí kúrò ó ní ó máa kó gbogbo abúlé àwọn pé sàmúlẹ̀ ní sọ̀tà ààrẹ fún wa ó ń sọ fún abúlé àwọn àbá ó ní lòun bá kó gbogbo màálù àtúntò ní lòun bá kó báwọn ní pé kò sí tí mo bá fi lè ṣe òdodo tí mò ń wá yẹn òun náà ni mò ń wá ó ní lòun bá kó nǹkan oní gọdarú gọdarú bí wàbà òun ilẹ̀ rọ́jọ́ ilẹ̀ yahudi ẹgbẹ́ ìṣesí kéèyàn tẹ̀yà ó ṣe bẹ̀rẹ̀ báwọn ẹsẹ̀ wọ́n ti gba gbọ́dọ́gbà lọ́wọ́ rẹ̀ bọ́ṣẹ́ déwádò kúrọ̀ wọ́n kàwé ọkùnrin yàrá rà tí ò ní ẹ̀sùn sí tífà náà ń tẹ̀rẹ̀ wà lára tí ó bọ́lọ̀ sí wọ́n bá rẹ̀ ọkùnrin ìyàwó ríkà tó ni àwọn fẹ́ ra irú wọn náà wọ́n bá rẹ̀ yahudi yẹn ó ní fàtàhàtù bẹ̀ xidmọ́tì kò ní choice tí wọ́n ti mú kó lù lẹ́gbẹ́lẹ́gbẹ́ kò tẹ́ kò lẹ́dí kò lẹ́dí kò nítorí ẹjẹ́ dúkìá rẹ̀ wọ́n ti gbàlọ́wọ́ rẹ̀ ẹ máa ta afọ́kùnrin yahudi ẹ wo ìyà tí ń jẹ lùkún wà òdodo islam ó lè túmọ̀ mọ̀ lábìsà anzara wo ibn ammi tó ń lo mọ̀dínà tó tó pé Islam padà wá gbalẹ̀ àti àwọn ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn Yahudi wọ́n lágbàṣepọ̀ tó pọ̀ mọ́ àwọn ará mọ̀dínà oníkọ̀ pẹ́tàkù tó ń lọ́dọ̀ Yahudi yẹn ó ní ọmọ ọ̀nkù rẹ̀ kẹ́ bá wá bẹ̀wò ìyẹn jẹ́ mímbà ní kùrọ̀ ìdọ̀ ẹgbẹ́ ìgbẹ́ mímbà ní kùrọ̀ àmà ní kùrọ̀ ìdọ̀ àwọn tá a mọ́sọ̀rọ̀ ni ó ní fàṣítàrọ́ ni èmi ni ó ó ní arákùnrin bá dà ah, ẹrù rẹ̀ yíya yìí bá ra

ó ní bára àwọn lọ́mà tàwọn fún ṣẹ̀gbọ́n àwọn ọmọ àníyàn rẹ̀ àwọn ọmọ tó ń wá káàkiri lọ́kọ̀ọ́ rògbà yẹn kọ́tà sí bẹ́ẹ̀ o ẹjọ́ mọ̀ bá wọn lọ ó ní wàdà kọlà ní máa wó ilà yẹfìrì ayé Madina ó ní arákùnrin bàdán tó jẹ́bàdé kọ́rọ̀ ọ̀dọ̀ ìrọ́bà mú dání lọ sí inú ìlú wọn tó jẹ́ Madina Salman ní bóun fara àìsùn nákàlà lẹ́dí zákàrà òlì sọ̀híbí àìsọ̀híbò yàní bí amòríyà ó ní bóun ṣe wọ Madina lòun rí dàbí ọ̀nà ìwọ́n ọpọlọ ń sọ fún pé ní tí àáfà àwọn tó kú tọwọ́ tó kú sí àmọ̀ríyá ní tó sọ fóun pé ìlú tó ń lọ àmì tó fi júwe fóun náà ni ó ní wàá rọ́pù tòlùmọ̀dé ìrìn tàbí lè wọ́sì lẹ́bi náà àtàrí fún àkọ́mtù bí àbá o ó ní bó ṣe wọ màdínà òun rí wípé kò sí èméjì kí ló ní ẹgbẹ́ tó bá mọ ẹtọ́ bá ní àkíyèsí tó bá júwe nǹkan fún ọ tó bá débẹ̀ tó bá ti rí nǹkan ìfẹ́ náà sọ so ó ní bó ṣe ní màdínà òdùkà

لم أسمع له بذكر الانشغال بما يجب علي الرق ó ní bọ̀ ohun ọ̀gbọ́lá ohun òjẹ́ ẹ̀rí ẹ̀kẹ́ gbọ́ nípa nínú ìgbésọ̀ lára kan ọwọ́ tó ń gbà nílé pé òun kẹ́fì pé ìlú tó ń wọ̀ yìí ibi tó lánàá bí yẹn ń bọ̀ nìyẹn ohun òórí nǹkan kan máa gbọ́ nípa nínú sàtàrà ju wípé òun ti ká ìròjú pẹ̀lú iṣẹ́ tó lọ́wọ́ òun fóun ẹnìkan tó wà lóko ẹrú ẹnìkan nínú ṣẹlá sílámùdẹ ẹni tó wà lóko ẹrú irú ẹni náà ìdájọ́ ti sáàmù fún wọn ó tẹwọ́ lórí àwọn ìdájọ́ ọdún abẹ́kọ̀ọ́ òyìnbá ó lè wọn ò tẹ ẹ lójú pé àwọn ìbí ẹ tó mọ tẹ ẹjọ́ kankan nípa ní sọ̀rọ̀ láàrin ó ní súnmọ́ máa lábísá àmìhájà rọ̀ sọ̀tọ́ lára ìyá yẹ́fẹ̀ ọ̀pọ̀ àpọ̀ tó ń dé Madina ó sì sẹ́ lọ́dọ̀ olówó rẹ̀ ó ń fetí lẹ́kọ ó ń wò pé ibi ìlànà ni ó jẹ́ ọ̀pọ̀ nígbà náà ilé olówó rẹ̀ ilé àlọ́sọ̀lá rọ̀ sọ̀lá

sígẹ́ ẹ̀mọ́ kọ̀pẹ́ lókè òun ra jókòó sábà gbòógì ó nàjú ìdá padà àárẹ̀ ó ní ilé ọmọ ọ̀nkù tiẹ̀ náà àwọn mọ̀lẹ́bí á ẹni ẹ sọ wípé wọ́n lọ́wọ́ ìlà ó ní ọlọ́run kó bá mi bí ní ti àwọn ìlà àwọn ìlà làwọn ẹni bá sọ àbí aṣọ fún wáyé pé àwọn ará nọ̀bílà àwọn áòf àti àwọn kọ́sùrọ̀t àwọn ọlọ́kùnrin bàbá kọ́ìlà ó ní kọ́sùrọ̀ lọ́wọ́ bá ní kọ́ìlà tọ́lọ́hìn iná wọn àn ṣàmù ìṣẹ̀lẹ̀ ọ̀hún náà bí kú bá على رجل قدم عليه من اليوم ẹni wọ́n sọ fún ọ̀gá sàmánì wípé ọlọ́pàá kọ́bínú sáwọn áùtàwọn kọ́sùlàtì oúnjẹ nǹkan fún ọ ní ìsìnkú òun sọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ wọ́n ti pàdé àkójọ kan ní kùbá kùbá yẹn òjòrí twenty minutes lọ sí mọ́sùlùmí nàbàwò ó ní wọ́n ti wà lákòójọ báyìí ní kùbá pẹ̀lú arákùnrin kan ó wá láti mẹ́ta wọ́n ń rò nílé èrò tí wọ́n pé òdíṣọ́ lọ́rùn ẹ lákòójọ jẹ̀mọ́ tó bá jẹ́ pé ìrìn kí láti ṣe ẹ pé ìńtẹ́ni yìí ń wá ó ta sí létí ó sì wà lóko ẹrú ó ní fama ìsẹ̀lẹ̀ ìtumọ̀ kan láti àwọn hapsi amọ́sàrin ma yóò ṣùlọ ọmọ ó ní bọ́ọ̀n tẹ gbọ́ ìdẹ́ni yẹn sọ ike yẹn sọ pé ibà bá dizzy mò ń à ibà òun ti wá tó tó mò ń tàgbò màálù òun tó mò ń dẹrú lòún tọ́lá bá rẹ̀ ó ní wọ́n tọ́lá tètè rọ́ọ̀dà ṣẹ̀díran hátà kọ̀ṣí ìtàn asùpùtọ̀ alàṣẹ̀yìrì ó ní ilé ìwọ́n mò òun gbọ́dọ̀ pé òun bẹ́ẹ̀ lè rébọ́ àgbọ̀dọ̀jù ẹ̀kọ́ ìjábọ̀ lọ́dọ̀ àwọn olú wa bàdán ti ìlànà nozol òun bá sáré sọ̀kalẹ̀ lọ́jà tu lè ó ti dàbíra sọ bí ọkùnrin tí ọwọ́ àwọn sọ̀rọ̀ yẹn pé àtọ̀kù òun torípé tó ń wá náà lórí lórí pàgọ́ di bàtà yìí ní wàlákà mẹ́mílá pàtà ṣàríra ó ní inú bí olówó ó kà fọ́ọ̀n lójú mi bàbá yóò pọ̀ létí ẹ̀rú afárásàn wọ́n ń bọ̀gà rẹ̀ sọ̀rọ̀ èyí iṣẹ́ tó gàdé ose ó filẹ̀ ó tún wá ń gbẹ́nu sí ìgbà tí tó nínú làákà rẹ̀ pà ah, wèrè sọ̀rọ̀ alóògbé ọ̀sọ̀rọ̀ ṣùgbọ́n bẹ́ẹ̀ ni yìí Salman al ọ̀dọ̀ òdodo fún tàn wá rẹ̀ ìlówá ọ̀kọ́lá lè mọ́lẹ́ka ọ̀dà àrà orí ayé kí ló dá àti ìjẹ́ni bá sọ tí ó ó bí ìlànà kú tàbí ìmìnira àmìlì máa lọ sẹ́nu sẹ́ ẹ̀dì pé ipò tọ́bẹ̀ àwọn sẹ́nu ọ̀gá gbà pé iṣẹ́ àwọn tó ń bí òbúrọ̀ láre ọ̀sà níyàn òun ò bọ́ọ̀lọ́ o tí wọ́n wá sọ pé àbólówó ó ń bọ̀rọ̀ rẹ sọ̀rọ̀ gẹ̀tìmánù ó wà yọrù sí ẹgbẹ́ gẹ̀tìmánù tó bá sọ iṣẹ́ rẹ dúró ọ̀nà olówó ní sọ̀rọ̀ àìdí àwọn ìdálùkà rẹ̀ tó arákùnrin yẹn ó gbẹ́nu Salman ògbè sọ̀rọ̀ tó wọ́n làmọ́ ká mẹ́rin mọ́sá ó pa àfẹ́ náà tó àkọ́tù ṣé àmì kó ń tu jàmà tó hù ó wá wò pé òun ti rí ó sì ti gbọ́ làbárí pé ẹnìkan dé pọ̀ ìyá àmì ọlọ́run ó sì gbọ́ wípé àtìlẹ́ bàbá ló ti wá láti ẹgbẹ́ àkógbó àwọn kẹ́yẹ́ tí ń jọra ìjókòó ní pé èsì ìtàn pàtó dìrọ̀lẹ́ òun wá kó àwọn dàbí inú kan jọ tó jẹ́ pé òun gbà lérò pé òun fi sọ́ra kọ́ ọ̀tàwọn jáde bí ìlà ayétu yẹn ti rọ́ọ̀sọ̀ sọ́lá nfàdà kọ́ tó ó máa lọ sí ibi táwọn tó dé sí sọ́lá àlọ́ sọ́lá sí wọn náà wọ́n sọ́ra níbi pé inú ọkọ̀ ìbálòpọ̀ náà ń mo gbọ́ wípé ẹni remiọ́ àmì ìbáwí ẹ̀ ó ní àbá rẹ̀ mú pé wọ́n sọ pé ẹni remiọ́ bàbá ka sáàbù lẹ́k ó ti àwọn kan àwọn olùtẹ̀lé kan tẹ́ pé ẹjọ́ wọ́n láti mẹ́kà ní àjòjì ni wọ́n wọ́n ti lílé wọ́n ti lóúnjẹ dáwò hàjà lórí ọ̀rọ̀ bùrọ̀bá ni pé dáwò hàjà wọ́n sí bá ṣe wọn sọ̀dà mo fẹ́ fi ṣe sádàkọ̀ sàárà fún ọ ni fún wọ àtàwọn tó tẹ̀lé wa ó ní fara ayé tó kó máa hákọ̀ bí nígbà ìrìkọ̀ mo sì rí bí ẹ̀yin gẹ́gẹ́rẹ́ lẹ́tọ̀ọ́ sí sàárà ìjọ ẹlòmíì lọ nínú ìlú tó pé àlejò ní ẹ̀dùn ní jáde ó ní sọ ma kọ̀rọ̀pù ilé tó má gbé apẹ̀rẹ̀ tàbí rẹ̀ lọ́mọ́ ti sàmì sọ̀rọ̀ fọkọ́lẹ̀ lọ sáàbì kúlù bá dàbí ṣe gbà nǹkan ṣe àpọ̀ àdébí òjá kankan bẹ́ẹ̀ sallallahu alaihi wa sallam ẹ rí i pé iṣẹ́ sàgbọ́n ni wọ́n náà ni ó wá pé kó má jẹ́ sàárà ni o kò jẹ́ kó ó mọ̀ máa yá ara rẹ̀ pé sàárà mo gbé wá o mo mọ̀ pé ilẹ̀ bùkátà sí ó ní wa amsaka yadahu falam ya'sul àmì kò fọwọ́ rẹ̀ kan nípa jíjẹ báyìí ó ti sọ́dọ̀ àwọn sàhábà lọ́wọ́ rẹ̀ pé ìkan tó ń bá sọ̀rọ̀ mo bá lọ bàrà sọ́dọ̀ wọn bá dàbí sọ̀rọ̀ gan nígbà tó lọ ẹgbẹ́ sẹ́sà wọn àkọ́sọ̀ ájúmá yàní ájúmá kò bá wọn àwọn kọjọ fọlá ilẹ̀ bàtà ọkọ̀ dé sí láwọn àsòrí ẹ̀ olùbíjọ́ mélòó ọbẹ̀ sẹ́tù lọ́dọ̀ òdòtí wọ́n sì ìdúgbò láti kọ́ ìgbà wo mọ̀tò ní pé mọ̀dínà mọ́tàsí mọ́tòlù làárọ̀ bẹ̀rẹ̀ wọ́n ṣètù lọ́sílẹ̀ lọ́dún bàrẹ̀ lọ́dún. wọ́n sọ nǹkan àdẹ́símọ̀ inú àárín ìlú gẹ́gẹ́ wọn lọ bá rẹ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ ó ní ní ọ̀rọ̀ ayé tuka láta kúrò sọ̀rọ̀ ẹ wo làákà yìí ó ní ìwọ ní rẹ̀ mo ti kẹ́sí pé èèjẹ̀ sàrà ṣàkóso bí

èdè ìjọba tí ìgbọ́rọ̀ ìyàmù wá wá pé àwọn bẹ́ẹ̀ fi ọ́sẹ̀ ìyàwó kẹrin àbára wá tó ọ̀sẹ̀ ìṣòro náà ìyàmù náà lójó pé pé ó ti máa ń bá wá òní tó o bá ti ń ra láti ọlọ́run fẹ́rẹ́ fẹ́ ìmọ̀ ọlọ́run fẹ́rẹ́ fẹ́ gbogbo ẹ̀sìn mọ́ bá mi ṣe gbogbo ọlọ́run bá fi ṣe ìdára àfàrántì à ń gbádùn yín ìwé ẹ̀mẹ́jẹ̀ ká sọ lọ sí ju mọ́tò bá ti dákẹ́ sókótó àjàwà bá tó ló ń a ní ìkáyà ìsàlọ́gbẹ́ ọjọ́ sọ̀rọ̀ ọ̀rùn tó bá ti tí ó bá tọ́lọ́ yóò a fún ọ pé òṣè kí ni ó sọ̀rọ̀ rẹ̀ so àdúgbò pé o àdíyà ni ẹ̀bùn o

ó ní àfojúsùn tí wọ́n lè mọ́mọ́ tó fi gbé ìkẹyà fún ẹni pé lọ́pọ̀lọpọ̀ ẹwọ́ àdìtà bẹ́ẹ̀ àtàwọn sábà lò lẹ́rìí rẹ̀ wípé àtisọ́nà nínú àwọn dúró sáṣí lọ yá ń bàtà tó àyà ẹni máa ń tẹ ẹni kọ́ni wájú ìlà lánàá rẹ̀ lẹ́mẹ́kọ̀ọ́ gbẹ̀gbẹ̀ àwọn àṣọkọ̀rọ̀ láàṣọ àwọn àṣàbùsọ̀fà wípé àbúrò àti ibi ti pa orí gbàtàn ṣẹ́rántí débi wípé ọgbàrà gbẹ̀rẹ̀ lábàánù afáànù sálàm fọ́nà gbogbo lọ́mọ àwọn àfáàmù súnmọ́ wọn àwọn àfáà nínú àwọn àfáà ìtàn nínú hadith yẹn ni wípé ẹ rí wípé ọ̀pọ̀lọpọ̀ bàtà máa gbé ìgbàbánu bísí sálàm bá hàn nà múmi gbogbo ìyẹn yóò tọ́ bá ẹ̀mí ẹ̀ gbogbo ìtàn yàtọ̀ ẹ̀yàtọ̀tẹ̀ táwọn dì í múnú lábàánù ẹni kò múnbẹ́ o fúnra gbogbo àwọn tàbí ló fi ah ẹni yẹn kí ni ẹ máa ó ní bí ó ṣe ó ní ìkàtà ni yóò máa fi lọ́kàtà àbọ̀lọ́ àbí àrẹ́bí ìbínú sóhun ni sọ́lá ọ̀tà so lọ́pọ̀lọpọ̀ ọgbà ẹ tó wà nípò aṣáájú láwùjọ táwọn yẹn bá fún ọyún nǹkan rí pé wọn náà tó nǹkan ń bẹ òkú kéré ó ọ ní ìdánilẹ̀ mo fún ní àwọn gẹ́gẹ́ òfin ní àwọn láti mà so àwọn nǹkan ẹ̀kọ́ ọ̀pọ̀lọpọ̀ sallallahu wa sallam wọ́n ó lè kápá kó mọ́ sí kí ni o tó ẹ wo àrífi ẹran nínú àdébí àwọn àǹṣà ọ̀dọ̀là àrẹ ilé tí wọ́n pa sọ̀lá sọ̀lá àrẹ mi ni wọ́n pa pàdé wọn pàdé àdébí ẹrẹ pin nígbà tí lọ tí àwọn gbogbo ẹrẹ yìí ló ti tán àfi apá tó sẹ́kù yìí ó ṣẹlẹ̀ náà gbogbo ẹrẹ yìí ti mẹ́rin ní pé wọ́n ṣẹ́kù nínú ẹran yẹn sọ́dọ̀ káwọn náà ṣe kí ni o kí wọ́n lè jẹ́ mẹ́ ọgbọ́n ìyẹn náà tọ́ bá kùlú bá wọn tó ṣe kí ni o àti bẹ̀rẹ̀ so nínú adam tí wọ́n jẹ́ pé àdíjà fa akala minha wa amara ashabahu fa akalu ma'ahu àkóso fi ààrí ìfààrí ṣàgbọ́n ó kejì ó ní ààrẹ náà nílé àfáà mi láti ọmọ àmúríyà ó sọ bẹ́ẹ̀ ثم جئت رسول الله صلى الله عليه وسلم وهو ببقية القصد onígbò tó ṣe sáà òun tó wá lọ bá àrùn sọlá ọ̀sọ́lá ó ṣọ́rọ̀ bá dẹ̀ ń bẹ ní bàkẹ́ olùgárkọ̀t bí tó máa ń fi àwọn òkú sí ní màdínà náà pé ní bàkẹ́ olùgárkọ̀t kan ní màdínà náà máa ń fi àwọn òkú síbẹ̀. ó dẹ̀ ẹ́sì kára yóò wá rí ahàdà sàbí alẹ́ aṣọ ìran kan náà ṣàmì ṣàmìlàkàn ó wá jọ nípele méjì ìdàbọ̀ra asàlámtò alẹ́ bá sálámù sí ànábi súnmọ́ sàdámtò àǹbùrù ìlà bọ́ọ̀rì mo máa ń yípo ànábì mo sáà rán ṣe òun fẹ́ wo ẹ̀yà ní ìsọ̀lá láàrín àrùn lọ́kọ́tún anábì wọ́sọ̀rọ̀ wòlé sọ̀híbí sí àmúrìyà pé òun ti ẹ̀lẹ́ rí nǹkan sáàpù ìjà nàbì òkà ìjà nàbì tí àfa àwọn ní àmúrìyà tó sọ fún pé ó ń bẹ lọ́wọ́ ìdíkà ìyà nàbì sọ̀rọ̀ lọ́wọ́ àrùn sọ̀lá ṣùgbọ́n tàbí nàbì òjíṣẹ́ náà òun ṣe ti ẹ̀sà náà yóò ń dọ́gbọ́n ó fẹ́ kẹ́fín onífọ́làmà rọ̀hánì nàbí ìsọ̀sọ́lám àmì ìlàbọ́rí àrọ̀fà gọ́rọ̀bì nígbà tí ànábì sallallahu alaihi wa sallam nígbà tí ànábì rí mi wípé mò ń ṣe kí ni o wípé mò ń fọgbọ́n wo ẹ̀yìn fẹ́ wà nǹkan kan níbìlẹ̀ tí mo tó wà lọ́kàn nígbà òkìṣẹ́ náà fa alkọ̀rì bá àwọ̀ àwùdọ́rì sallallahu alaihi ẹ̀kọ́ tó mẹ́mẹ́ náà tó ó fẹ́ wo àmì kan lára àwọn ó bá dẹ̀ gbára mi kalẹ̀ fún ni kí ni o ó lè bá jẹ́ ìdáyà fáwọn èèyàn kọ́wọ́ yẹn bá mọ́ sí ara ànábì mọ̀nà sallallahu alaihi wasallam àmẹ́jọ wọn gbára pamọ́ yà náà wẹ́rẹ́ ó fẹ́ wo jẹ́ni ọlọ́run sá ẹbí ṣe wo tẹ̀sẹ̀ lóyún ẹ mọ̀ rí sọ́lá ànábì sallallahu alaihi wasallam ṣáfà kọ̀ wípé káwọn yóò sá mọ́nà káwọn yóò sá mọ́nà káwọn yóò sá mọ́nà ó mú àrùn kí ló ń fi sí àpamọ́ sọmọ ilé fọmọ ilé kí ò rẹ̀ sí ẹlẹ́bí ń bẹ ó túnmọ̀ fi sí àpamọ́ ó ṣe bá bàwọn àwọn sọ̀rọ̀ àwọn àwọn ọmọdé dìwò ni tábàtì ẹ̀rẹ́ kọ̀nà nípa Salman yẹn àwọn tí àwọn alẹ́ lò ọ̀nà ah tíra ah, yẹn tẹ́ ẹ bá rà á ah, bí ẹ tẹ́ bá lọ Saudi bí ẹ̀rẹ́ fàtà irọ́ ni o wọ́n lè tíra yẹn lọ́jà bá o ó wá pọ̀ tó wọ́n rí nǹkan náà ṣe bí

sẹ́ẹ̀fù ètè mọ́ ní tó tọ̀nà yẹn pé kéèyàn tọpasẹ̀ àwọn tó ti tọ̀nà yẹn rí tẹ́tí ga so ìmà ìmà nǹkan tó jẹ́ pé nǹkan tó lágbára púpọ̀ ni nínú ọ̀nà tákẹ́kọ̀ọ́ fi máa ń tẹ̀sẹ̀ sàbárkà tó fi máa ń nímà òun ní pé kó tọpasẹ̀ àfà rẹ̀ nípa tíra sọ́dọ̀ àfà náà lọ́mọ kí ó ti tẹ́ta òkè àfàwà ọmọ kó ti tíra báyìí àfàwà mo ní tíra báyìí lọ́wọ́ ó jẹ́ pé jábọ́ lọ kẹ́ẹ̀sì ọmọ kí ó tí yóò bá nímọ̀ dáadáa kò ní tó kò ní rọrọ̀ níbi ríra tí àfúra rẹ̀ àbàdà bí i àfáà ṣe dánú sọ̀lọ́ àfáà ìdá kọtíra kan ó ti kọ́lẹ̀ tó jẹ́ pé nínú mọ́dájà àwọn sára tó ti lọ tó máa lọ sí dàrú wọ́n máa ń ní ìwé kọta tó ń kọ́ sáyé ìjọ sábà bá ti ṣe dánú sọ̀lọ́ tó bá ti dá kọtíra kan báyìí ó kọ̀ kọtíra ìyàrá alámìnira ó kọ́lẹ̀ kò tí ì lówó but ó ti ní ìwé tó ń kọ́ kọ́ tẹ̀ tó bá ti wá ló fún twenty thousand kan ní wọ́n lọ gbé ìwé yẹn jáde pé èwo ló lè ká nínú àwọn list of books tó ti ń kọ́ lọ́dọ̀ àfààrà subhanallah arákọ̀ mi ò ní sẹ́fẹ́ rẹ̀ ó rẹ̀ náà lọ́dọ̀ gbẹ̀rù ẹ̀mí náà tó bá lọ ó náà wù pé ẹ̀mí kí náà bá dé bẹ́ẹ̀ ẹ̀rọ bí ẹ̀ fi dé pé ẹ̀ bá dé mọ́tàlá lọ́dún ìdátìlá ẹ̀rọ bí ó kẹ́tẹ̀ẹ́ kẹ́tẹ̀ẹ́ mọ́tàlá tí àwọn olè nípa dáa ìyẹn ló kọ̀ sọ pé ẹ̀ ìyẹn kọ̀ gbé dákọ̀ tí àkọ́lé dákọ̀ dúrà fún nígbà àbúrò tó nà sí yẹn ó dáa gan ẹ̀kú ẹ̀ṣẹ́ ó ti ṣe gbọ́ twenty five ó ní ọba sẹ́ni mẹ́. but ẹgbẹ́ ẹgbẹ́ akẹ́kọ̀ọ́ mọ̀ ni ó ní tókòó dàfa ó ti gbọ́ àfa ti dákọ̀ ó ti bí sàkàlọ́ dàfa nígbà tó bá dé mọ́tò ẹ̀dá kò ṣe ẹ̀ ní yàrá aláàmì nìbàdà tẹ́ ẹ ní àlùmọ́gbé tẹ́ ẹ ní kìnnìkanìyàn àwọn ẹgbẹ́ náà máa ń pè é. tó pé òun ti gbọ́ àwọn ọkọ̀ tó àyẹ̀ so mo ti lọ ní pé àfa náà tó wà ń farapamọ́ fáwọn akẹ́kọ̀ọ́ ìṣáà ẹlòmí òkó sọ̀rọ̀ ó rẹ̀ jẹ́ pé ó kápá kó ṣe stedlar pẹ̀lú pé dùtúrà àbáyé lẹ́tọ̀ ní nǹkan yẹn kò ní ṣe kò ní di kílò kílò fún tàmí tó níbi kí wọ́n tọ́ra rẹ̀ mọ́rin náà afárù rẹ̀ náà ní hmm? ara ìlápa dáadáa rẹ̀ òun náà tó jẹ́ pé èyí ò mọ̀ sí kí ni o èyí ò mọ̀ gbẹ̀rádá ní orí rẹ̀ tọ́ba anábìsọ̀rọ̀ láwọ̀ àríwá àríwá sẹ́lẹ̀m oṣù aláwọ̀sọ̀lá ó ti mọ́ tí sàgbọ́n ní wá ọdún aláwọ̀sọ̀ aláhàn wọ̀rọ̀ oṣù aláwọ̀ bá ọwọ́ rárá sí aṣọ rẹ̀ màdéjì sọ́dọ̀ káfù bẹ̀sẹ̀ wọn oṣù aláwọ̀ rárá sí aṣọ lára kó lè bá jẹ́ kó rí àáfà ogbé tí àdáni ọmọ kí rẹ̀ fẹ́ wo ọkọ̀ rẹ̀ ọwọ́ apamẹ́bẹ̀ ẹ̀sàyà ṣé kò kọ́ àwọn nǹkan tá à ń sọ́rọ́ dáa nẹ́bí sọ́lá àràsílà tí èèyàn bá lè mọ́ ẹ̀ lónìí gbèsè ayé èèyàn ọlá èèyàn ó ní ìlàpà tó dára ṣùgbọ́n tẹ́pọ̀lọpọ̀ ẹ̀rẹ̀ rí pé kìí ṣe bí kí ó nìkan ó subhanallah ọmọ mi tọdún márùn lẹ́nu iṣẹ́ ọ̀gá ti fi iṣẹ́ pamọ́ fún náà ó dà àti ìfọwọ́ sẹ́ hàn yóò kàn lọ́mọ ránjẹ ọdún méjì sẹ́gbẹ́ àwọn a wọ́n kàn máa lò lébìlà ní lẹ́yìn ọdún bẹ́ẹ̀ fàáwọn náà hàn ó na ní ẹ̀sìn máa ń gbé blọ́ọ̀kù wọ́n kọ́ wọ́n ṣẹlẹ̀ sí kọ́ bá ṣe ń gbé blọ́ọ̀kù tí blọ́ọ̀kù fi máa fọ́ lọ́wọ́ wo ni ó tó sallallahu alaihi wasallam ó ṣe lọ́wọ́ ayọ aṣọ rẹ̀ kúrò lẹ́bi ẹ̀yìn rẹ̀ kó kó lè fún láǹfààní torí nǹkan so ìgbàmí ń bẹ èèyàn ìgbàmí kì í ṣe pé à ń sọ pé ká ṣàṣehàn kọ́ pọ̀tù ìgbàmí ẹ̀rí pẹ̀lú sọlọ́rọ̀ sọlá àbí mọ́mọ́ mọ́ ṣe àwọn kankan ń ta ah, so àwọn nǹkan yẹn àwọn nǹkan yẹn èèyàn èyàn gbọ́dọ̀ kẹ́ṣọ́ pẹ̀lú àwọn nǹkan yẹn ó ní fanadol tó fara ayé tó lọ́kọ́ ó nígbà tó wọ́wọ́ báyìí ó ń kàn rí àmì yẹn lára àmì sọ́sọ́lá kò káyé àwọn mí sọ́kú sáàmù ó ní fàárọ̀ tó ó ó ní fàkàbàbù tó àlẹ́ yìí ó kọ bílù wà á bìkì á rí pé ẹ ó pẹ́pẹ́pẹ́ mbẹ́ ó túkú mbẹ́ ó lọ nọ̀sìbíìn ó túkú mbẹ́ títí títí ó sàlọ ọlọ mọ́sìn nígbà ó túkú ó lọ ta gbogbo tó tún kó jọdá àmúríyà ẹ̀ ó tún kó báwọn kan àwọn tó lójú ọ̀nà níwájú tó yẹ níwájú yìí àwọn náà tó àwùjọ níbi mẹ́ náà ó tó ọmọ ìyá jẹ náà ó mú wá sí lórí pé ọgbọ́n padà bí jùlọ wàjú ọ̀sọ̀rọ̀ àtàlà ẹwà wò bà tó wá ẹ̀sẹ̀ wá rí òdodo ìntẹ́bí yẹ́ jùwẹ̀ bó ṣe wá rí ìjàgbé kò sí àbìdò wọn náà ó ní pàdà bí mọ́kà jẹ sàárà ìmọ̀ ń jẹ

ó sì láti ìṣìkà ń bẹ̀ lórí mẹ́ta ó ti bẹ́ẹ̀ ká ojú rẹ̀ ti dàbí gbogbo ọjọ́ mi ò bó ń lọ sí tó wà lè wà lórí mẹ́ta àwọn àfáìsì náà ń sọ tẹ́gbẹ́ ẹlòmí lórí kó fẹ́ sọ mọ́sára kan péré ó lè ka ìmọ̀ye nǹkan tẹ́gbẹ́ ẹlòmí tó rí mọ́sára kan fúnra tí a kan tí a rí ìdẹ̀lẹ̀ yẹ́pọ̀ lẹ́ta ọ̀fún wọn ni mọ́sára ẹ̀mẹ́ ní tíra orí ọ̀pọ̀ bí mẹ́nu ló fún àgbà ẹ̀rìn gbọ́n tó bá tọ́lọ̀ bá ní kọ́wọ́ ẹ̀rí pé inú rẹ̀ ó dùn kọjá àlàjọ́ náà ó ní mo ṣe rí nǹkan ara ó ní inú òun dùn pọ̀ òun rọ̀ má nàbí ó bẹ̀rẹ̀ sí kí sàrọ̀ sọ̀rọ̀ lọ́wọ́ àlọ́ sọ́lọ́m wà á kì í ó wá sunkún ẹ̀rí wá òpé kí ní parẹ́kú wàkọ́lá sọ̀rọ̀ wà ní máa kọ́ bàrò kí ah, ẹ̀sà ìdè sunkún wa kí ni tó ó ju báyìí náà lọ ah, ó ní akọ̀sọ́ sọ alẹ́ sọ̀tí abúlé náà bá ìgbà tí mo sọ fún bóun ṣe rìn ní o ẹ̀dá kò jẹ́mọ́ ìjẹ́ká fún àpójúwe ẹlòmíì bẹ́ẹ̀ ó fẹ́ kí ó nífẹ̀ẹ́ kí ó ga ìgbà wọ́n kọ́kọ́ mú látọmọ kékeré rẹ̀ bàbá rẹ̀ ti jùlé kí ó gbogbo ọdún mẹ́wàá tó lò mẹ́ ala

ẹni tó jí tẹ́lẹ̀ náà kùránì tó wọ́n ti ń bá tó ẹnu ẹ̀ ṣe ah, ah. ó tẹ́lẹ̀ ti ń bá jùlọ mílíà díẹ̀ díẹ̀ ó ti padà àmọ́ tó ìrọ́b ah ó ní ẹ̀ àmì àbáwọn náà rí ti bẹ́ẹ̀ ti wọ́ bí 20 mẹ́ ah, ah láàrin oṣù ah àṣẹ ayé òun ti gbé sí báyìí so Salman al-Farisi sọ́dọ̀ ìdàkùn igbó parẹ́ kò nìyẹn ah atlas àsáàdé yìí òdodo wà so láwọn fàbí sàgbé nígbà mí ń bẹ ìdí máa ń bí ẹkú ara èèyàn nígbà mí ó lè jẹ́ dùnú ó lè jẹ́ ma'rifatul haqq kéèyàn ń mọ̀tò pé ah mọ́sálà ìbò ṣe dàmì láàmú tó a ṣe é kí ní ìpadà wà báyìí ẹ má ẹ jẹ́ pé ìfẹ́ bí ìwé náà ní ìṣirò tẹ́lẹ̀ má dàmú lórí mathematics ní ìgbà míì tó sí sí sí sí sí sí àríbí àkántáǹtì tó gbowó jọ látàrọ tó sàn tó yẹ tó yẹ ah, owó ìdí ten thousand kò ìsọ́ ó wá kàfẹ́ ọbẹ̀ kàfẹ́ fifty times ló padà wá rí i pé ibìkan lówó yẹn hàn pé nǹkan yẹn bọ́ta lójú ẹ̀ àwọn tó bá jẹ́ àkántáǹtì ẹ̀bí wọn lè nǹkan so ó ní òṣìṣẹ́ náà bàbá mi ha wà arábìnrin ó ṣe lè mà arábìnrin ah, irú tó sọ yìí mọ́tò jẹ́ mìíràn lọ́sọ fún ó yá sọ fáwọn tàbí yòókù náà ẹ ti wà ní sọlá ó bá pẹ́ ìgbà mi ń bẹ èèyàn lè kẹ́kọ̀ọ́ níbi ìṣẹ̀gbésẹ̀ yẹn lóbi ah, ìrìnàjò rẹ̀ ó lágbára lóòótọ́ ó yá sọ fáwọn yòókù ó ní fàṣmà àtúwò mi yá fàájìbù mí náà aṣẹ́dàlà àjẹ́ ọ̀ṣọ́rọ̀ mi á àbẹ̀rẹ̀ sọ̀rọ̀ ó ní òun bá wá sọ ìtẹ̀yẹ fún àwọn sọ̀hábà tó wà àti ẹ̀kí ẹ̀ tó pọ̀ o àwọn akẹ́gbọ́n mẹ́ka àgbàna bí ti dé ẹ̀mọ́ wọn sáà bọ́mọ̀ wò pé àà ẹ̀mọ́ àwọn ní ayé ìgbà náà àwọn sáà fi sùkún tiwọn. Hmm. àwọn kan ní pé àwọn kan dé àwọn tó gbà sáà gbà àwọn kan bá ní sẹ́gbọ̀kẹ́ni láti ṣe kí ni o ńlá àdẹ̀ ṣe kí ni o ìní àgbà Islam ẹlẹ́ni ní Salman Al-Farisi sọ̀rọ̀ bó ṣe wọ inú Islam tó wá òdodo fúnra rẹ̀ ọlọ́run bá dẹ̀ fi ṣe kọ̀ǹgẹ́ àwọn àfáà ní

ṣùgbọ́n kò rọrùn kẹ́yẹ wà lábẹ́ ẹnìkan pápọ̀lọ́ láyé ìgbà náà lóko ẹrú kẹ́yẹ wà lóko ẹrú kẹ́yẹ sọ pé ẹ̀fẹ́ sí ẹ̀sìn tọ́lọ́wọ́n bá subhanahu wa ta'ala yóò máa kọ díyàn lọ́nà kan àbí lọ́nà míì ó ń lògbèsè ayé rẹ̀ Madina sallallahu alaihi wasallam kò pẹ́ ogun Badri dé ó lè lọ Badri torí wípé ó ń bẹ lóko ẹrú ogun òdùdé kò lè o ń bẹ ní oko ẹ̀rú kí ni mẹ́mbà lọ́kàn jẹ́ ọdí ọlọ́wọ́ tó ara àwọn ọ̀dọ́ ìgbà ọ̀rọ̀ ní gbogbo gbogbo nǹkan táwọn ikú wọn ṣe tó wọn ṣe kí ni òun wọn nílé ṣe ó ní manáà sọ́lá sọ́lá wọn á wò dáadáa báwọn ó ṣe ọlọ́run wa ní ìrẹ́ Salman ọ̀gá rẹ̀ tó wà lọ́dọ̀ rẹ̀ ní àjọsọ pẹ̀lú rẹ̀ pé kí ni yóò gbà kí òbí tún kọ ọ̀rọ̀ lọ́rùn rẹ̀ àtúbárí ẹ̀kọ́ kan bẹ̀ẹ́ náà á rí bí anábì sọ́lá sọ́lá anábì máa ń ṣiṣẹ́ lórí báwo làwọn sábò ṣe lómìnira pípẹ́ níbi ká lómìnira yẹn o ni wọ́n fi rọ́lọ́run wá yẹn sí ní pàápàá bóyá kí wọ́n ṣe retí gbogbo ọmọ ilé kí o tún lọ kọ́ sẹ́tẹ̀ àfá ẹ̀dẹ̀ ní ìgbẹ́tẹ̀ fílé sàánú wọn tẹ́fílé ẹ̀ngẹ́jì wọn ẹ̀ngẹ́jì wọn tó tó tọ́mọ́ lọ kọ́ṣẹ́ ìtẹ́ wọ́n fi ìdí mọ̀ ẹ́lẹ̀ kẹ́ẹ̀kẹ́ ṣe pé kí wọ́n wà ń di ìmọ̀ yẹn kẹ́ṣe pé àǹfààní ẹ̀kọ́ wà ń fẹ́ fún wọn ṣùgbọ́n wọ́n wà ń bẹ̀ fẹ́ sí ọlọ́run so ìgbà mi ń bẹ ẹgbẹ́gbẹ́gbẹ́ ẹ̀kẹ́ ní empowerment àbí tí wọ́n sọ pé ìlóyàn ní agbára àwọn nǹkan yẹn ara tó yẹ ká máa ṣe ni ara tí mo ń jẹ́ kí ẹ̀sìn ọlọ́run ọba tí mo ń jẹ́ kó dúró láwùjọ wa ẹ̀rẹ́ tó fẹ́ kéwú ah, ẹ gbìyànjú láti wá gbogbo ọ̀nà tẹ́ fi lè ràn lọ́wọ́ kí n tẹ́ rí ọlọ́run ẹ pàwọn àbáwá ń jọ tó máa rọmọ ilé kéwú àmọ́lẹ́kẹ́ wọ́n lè fún lówó àmọ́lẹ́kẹ́ wọ́n lè gbóúnjẹ fún nǹkan tó ń tà sí pé kójú ẹ̀ mọ́bà kúrò níbi kí ni ẹ̀kọ́ tí ń kọ́ ẹ̀ pípẹ́ tó ń bá tó kúrò tó ń gbàbí iṣẹ́ lọ àbótó gbàbí iṣẹ́ ìjọba lọ wọn ló fẹ́ jókòó síbẹ̀ ṣùgbọ́n ìlà sàfẹ́ ṣẹ̀dí ní tó bára lọ́kọ̀ọ́ ìlú ní pé ẹni tó lè kó tí ilẹ̀ ìṣàrin wọn ká àwọn ìgbà ìgbà ìṣeré ilẹ̀ káwé ẹ ìwé ẹ̀rí yíwá kábà yín wọ́n tó fẹ́ lé òun kú òun bí ètò ẹ̀kẹ́ náà ti ṣe msc àbí ẹ̀kẹ́ ti bẹ̀rẹ̀ péjì pé tó bá ti ẹ̀ parí so ìwé ìjọ tó lẹ́yìn sáfì gbọ̀nà ìdíbà ẹ̀ lè wúlò láwọn bíi chevron ṣégbé chevron bá lọ chef lọ àwọn kọ́mù náà alókùn tó lọ káwọn yẹn tó tó lọ padà wá yá ẹ̀yẹ́ lẹ́ padà wá sọ pé àmì kọ́ bọ́ sọ́tọ̀ mọ́mọ́ ẹ̀ tó gbé wọn kàwé àwọn tó kàwé tó so ẹgbẹ́ pàtàkì sọ pé àdẹ̀ní ìdàwọn àfáà ìfẹ́ tún kàwé lẹ́gbẹ́ ọ̀làjú tí wọ́n wọ́n tún lè bá àwọn modernizer ẹ ti lé kó mẹ́ so àwọn nǹkan iṣẹ́ ìmá wo ìgbésẹ̀ ẹ̀nẹ́bí wa Muhammad sallallahu alaihi wa i mo ẹ bá fẹ́ yọ̀ǹda mi kí ni nǹkan tí màá ṣe fún yín ẹ fi yọ̀ǹda mi sówó ni màá sọ ni iṣẹ́ kan màá ṣe ni ọjọ́ ládé o ẹni ẹni wọn sọ pé òun ó gba sàdáfò mi àti nọ́kílá ó ní ẹni ẹ sọ pé òun ó bá òun dáko gbúregbúre lọ́nà three ọgọ́rùn mẹ́ta àdàbí nù òun ó bò ń gbé wọ́n bí yìí na áwùkìyà òun ó sì rí pé ilé àwùkìyà yẹn òṣùwọ̀n kan ló jẹ́ òṣùwọ̀n one bàdásà wá wa yẹn e tó bèèrè yẹn pọ̀ gan ní kí ẹ̀yàn sọ pé afẹ́kẹ́ free yín ẹ bá mi agbado àgbàdo lápòjúwe ni o àgbàdo ẹkọ́ ibi three ó wá jẹ́ fún iṣu tàbẹ́gẹ̀ àbí nǹkan tó sàní tó pàtàkì tiwa fún ìtẹ̀yẹ̀ náà dẹ̀kọ́ eré okun yẹn kó jẹ́ pé èrè ń tá kò ń yóò wọ bí iye ìjọ bèèrè lọ́wọ́ Salman ẹrú nìna ìgbóná ti rí àríwá sọ́lá sọ́lá bàbá àwọn àmì wáyé ẹ̀yẹ èèyàn àrínú àkọ́ àrínú àkọ́ ẹgbẹ́ àti ṣe dáwà tí wá ṣe máa ní ọmọ ìyá yín rẹ̀ olójú kòkòrò ẹ̀sìn olójú kòkòrò ìmọ̀ ẹ̀sìn ṣùgbọ́n ipò ibi tó wà òkú ẹrú tó wà yẹn ó rán náà rẹ̀ àbẹ́bìnrin ẹran ọmọ èyí tó ń sọ yìí náà ẹ̀kọ́ wà mẹ́ ìgbà mi ń bẹ aṣáájú àwùjọ ó lè rí ṣírísù ẹnìkan níbi pé ah, ẹ̀yìn lójú kòrò mà tó bá láwọn èèyàn tó yẹ pé ìwọ́n lè mọ́ lè mọ́jà wọ́n rẹ̀ ẹ̀bá ni ṣèlú fàárà bẹ̀ ẹni yìí bá tó bá ń láàyè tó bá láǹfààní tọ́kẹ̀ ẹ̀ bá balẹ̀ bí ìpínlẹ̀ ìtàhálà ọlọ́run bá yóò fìmọ̀ ṣe kò ń gẹ̀rẹ̀ lórí ẹ̀ṣàǹfààní fún wọn ìdáni bí wọ́n ṣe nìyẹn sọlọ́lá ara sọ ẹgbẹ́ kan sọ pé ẹnìkan mánéjì sùṣẹ̀n sí nìkan ó lè mánéjì ẹ̀dá ànábì sọ̀sà so pé àwọn sọ̀sọ̀ sọ̀rọ̀ yóò dìtẹ́kì oníkàlùkù pé ẹ̀bùn wọn lọ́wọ́ bá fún lágbájá yóò sì wá wo bó ṣe lè kú lọ́wọ́ lórí ẹ̀bùn ìṣẹ̀lẹ̀ àyínú àkọ́kọ́ fa àánú ní ìbí náà ló ń kálukú bá ń dájọ́ ẹlòmíì ní à ah, ó dà ẹ máa ṣe kí ni ẹ máa sọ pọ̀ bá ń fún ìyẹn ẹ̀rùmí ó ní arọ́jùlù bí àpìsàràtì ní wàdíyá wàrọ́jù bí ìṣẹ̀lẹ̀ wàrọ́jù bí àkọ́mùsà àṣàrà ó sàpìnrà wọn ẹlẹ́mí sọ pé òun ó sì mẹ́wàá mẹ́ títí títí tí ó ní ọlọ́run sáfàánù pídọ̀ lè yẹ sápè ìṣọ́lọ́ wọn sọ fún pé

bẹ́ẹ̀ kí ló tó ṣe kí ló tó wà ìgbàlá nígbà tó insha Allah pẹ̀lú bára kà tó ń bẹ̀rẹ̀ ìjọwọ́ tó tó ń bá gbé kò sí kàtó ṣe kí ló kò sí kàkà tí ó bàjẹ́ bẹ́ẹ̀ sọ̀lọ́mọ́ àlọ́sọ̀ àyíwá lọ pé onígbà tó ń gbẹ́rẹ̀ tán táwọn èèyàn náà kún lọ́wọ́ àwọn sàbẹ̀ kún lọ́wọ́ tẹ̀lé báwọn pọ̀lọpọ̀ wa òkú ọmọ ìyá rẹ wọ́n tó lágbára fún tó ẹgbẹ́ mọ̀ pé iṣẹ́ yìí kò sí nǹkan tó fà tó fi rí bẹ̀tú pé ó kéṣe pé tó rí tiẹ̀ bọ̀ ó fẹ́ kó ní ìfọkànbalẹ̀ láti sin ọlọ́run bá rẹ̀ ó rà lọ́wọ́ lórí ẹ̀ ń gbọ́ rà lómi kó rà lọ́wọ́ yẹn tó bá ti rí ìbáàdà yẹn ṣe ó ní àjùrò tó gbà àwọn sábà máa wípé alogun Madrid salmon lè bá wa lọ kéṣe tọ́lẹ̀ okùn ẹ̀rú ló wà alogun ohud salmon lè bá wa lọ tọ́lẹ́kọ̀ okùn ẹ̀rú ló wà kí ni hàn náà níbi oríire yìí

ó ní bàbá àwọn wá gbẹ tán táwọn ṣe gbogbo ẹ̀tán ó ní àmàlà pẹ̀lú fàkọ́lọ̀ jàbí sọ́lọ́mà àmàlà ó ní àpàrẹ tó wọ́n sọ fún àmàlà fàkọ́lọ̀ jàbí sọ́lọ́mà àrí ilẹ̀ yá àníbi wá tẹ́kí ni ó àníbi wá wá tẹ̀lé wá síbẹ̀ fàjá àlànà ó ní àbábẹ̀rẹ̀ sí ní tẹ́kí ni àbábẹ̀rẹ̀ sí ní fi àwọn kẹyẹ sínú kọ́dọ̀ bíláwọ̀ wọ́n dí wọ̀nyẹ dọ́wọ́ sọ́lọ́mà bìyẹ́ di àwọn gbẹ́lẹ̀ à ń tọkọ́ ọmọ rẹ̀ àníbi wá ń fi kíní yẹn síbẹ̀ pẹ̀lú ọwọ́ di ó ìkẹ́kẹ́ wáṣídà ìkẹ́ báyìí nínú àwọn ìtàwọn ìgbè kò sẹ́kí ní o kò kú gbogbo ẹ̀lóyè ó ní fàádẹ́ tí ó dákàlà fàbákì aláyẹ̀ náà ó ní fàátà sọ́lá mi fi kíní àwò òkú kíní yẹn ọlọ́rẹ̀ kó fún ẹni tí ó jẹ́ olówó òun títí títí títí tí tí Allah subhanahu wa ta'ala tó fi làwọn kúrò níbi ilé okùn ológun yorùbá ó free. Mbọ́sá àlùmọ́nì free lọ́dí ẹlọ́ tààrà àná ọ̀tọ̀ àwọn àfáà ni ṣàgbé ní pẹ̀rẹ̀ Islam sẹ́yìn bá dé Madina àdébì máa ń ṣe àlùmọ́ àkọ́ àdébì máa ń fi wọ́n fúnra wọn ọmọ ìyá alágbádá ìwà tí ẹlẹ́ni ọmọ ìyá ẹni táwọn ti fa alẹ́ táwọn ti fa àlùsàlùmọ́ ìdílé wọn Abu Darda alápẹ́ o Abu Darda òun náà wá sórí ire púpọ̀ níbi ìwà pẹ̀lẹ́ àti ìmà ilé ti ń bẹ fún Salman al-Farisi ah. ẹni kákà wọ ẹyọ kan ti méjì nínú àwọn ìmọ̀ ẹ̀kọ́ míì tá tó lórí ẹ̀tọ́ sí ẹ̀kọ́ ògbóṣègbè Islam lára Salman gbogbo àwọn sọ̀rọ̀ àbàdàn máa ń sọ nípa ọlá ti ń fún Salman al-Farisi radiyallahu ó ṣe máa kọ́ láàrin Salman àti Abu Darda Salman wà lọ sílé Abu Darda níjọ́ kan pàtó dínlẹ̀ Abu Darda ìjẹ gúnmọ́ ó rí ìyàwó Abu Darda tó jẹ́ wípé kò túnra sí ìtura kò jẹ́ sóge kankan kò Abu Darda sábà wà mílẹ̀ rẹ̀ mọ́ṣà kí ló ṣẹlẹ̀ ó ti wá dàbí hajjá fi dúnìyà òsì gbọ́kàn ń gbáyé ó gbogbo kápọ̀ tó láṣẹ kápọ̀ sí ìgbà kan ayé ní ọ̀nà àbúdà dáadáa kò káńtì yóò ṣe pàdé lọ́nà dáadáa ni nígbà tí àbúdà dáadáa dé kọ́nàbà tààrà ó bá gbóúnjẹ kalẹ̀ pé ọ̀rẹ́ mi sábà ń já jẹun Salman pé ìwọ máa jẹun tó gbé mi ń gbà rẹ̀ <laughs> ẹ pé ìdíyàwó ẹ̀sọ́ ń Salman ní ma ánàbí àkùn hátà àtàkùn ìyìn lè jẹun tó fi jẹun ó ní fàákàlì ó bá tó jẹ́ ọba nítọ̀ ó ń pè kún ọ lẹ́yìn òun dára tó wọn ọba jọ nígbà tó dòru àbúdàrúdà òun dìde kírun Salman ní náà sóòrùn mú èsì kírun báyìí ìyẹn ni pé ó lè tẹ̀dí lọ́wọ́ bẹ̀rẹ̀ sàdé àwọn bọ́tù sùpà àfi pàdé Salman ní kó màlá àrùn lẹ́sìn bẹ́ẹ̀ mọ́ báyìí ó ti dákẹ́ ọ̀rú ó

wọ́n iná lè áhàlẹ́kà àríkà àkọ́ àwọn ìyàwó rẹ̀ lẹ́nà àkù tó fún àsọ̀tọ́ báyẹ̀ kó bá wọn sọ̀rọ̀ àsọ̀tọ́ báyẹ̀ kó bá wọn nájú ìyàwó pé eléyẹ̀ náà àtúnṣọba wọn áṣẹ wá àṣẹ àwọn ìyàwó náà rẹ̀ pé àwọn àyà àmọ̀ tó yẹ pé àwọn áṣẹ mọ̀ kàyà láti ẹni ẹ̀dẹ̀ ńlẹ̀ wọn ṣe àlà rẹ̀ fi dàbá kàyà tó kọ́ bí láti ńlẹ̀ mú àsìkò tó yẹ pé kò kí n pẹ́ ní sọ́kùnrin ó ní fúkàfúkàlùkù ní ẹ̀tọ́ rẹ̀ ó ní ẹwà lọ́bàá rẹ̀ sallallahu alaihi wasallam nígbà tí lè mọ́ àwọn ará sọ pé àbí Salman afẹ́gbàgbà rẹ̀ ó jájá afẹ́jí lóru ó ní a máa ń sùn ó sàkàjẹ́ ọ̀rọ̀ níbi ní sọ́dà pàṣàgbà bí Salman ṣe sọ nǹkan èyí ó ṣe dà àti Abu gbogbo àtàlà ń sọ rẹ̀ mo fẹ́ nípa ìjọsepọ̀ wọn ẹ̀kọ́pọ̀ mẹ́rin ẹlẹ́gbẹ̀ẹ́ nǹkan mú kan wá nínú àwọn àjọṣepọ̀ tó jẹ́ pé ó wọ́n nínú irú àwọn ọ̀rẹ́ tàbí ṣe bẹ́ẹ̀ irú ẹ̀ náà ni fìbádìrì wáyà rẹ̀ sọ pé Salman alamink àwọn ènìyàn Salman ṣe ni ó nímọ̀ nípa ẹ̀sìn ọlọ́run ọba ó nímọ̀ nípa ìjọ ọlọ́ kí ló dẹ̀ ṣẹlẹ̀ ń jẹ́ náà ni àwọn ẹkẹ́ yẹn gbàgbọ́ lọ́jọ́ jùmọ̀ àfáà Muhammad ibn Sirin ó ní Salman kọ́ lọ́tọ̀ Abu Darda níjọ́ kan lọ́jọ́ jùmọ̀ Abu Darda òun lẹ́rẹ́ ìbádà ayé òkà fàkílẹ́láwó wọ́n náà hẹn wọ́n sọ fún igbé ń sùn náà wọ́n ní kí ló mú ní iná ìdàkẹ́nà tí lẹ́yìn jùmọ̀ àyà Abu Darda tó bá ti di òru jùmọ̀ mọ́júmọ́ jùmọ̀ gbogbo ẹni fún ẹ̀rẹ́ fìlà wọ́n yà sómi yàmù jùmọ̀ yóò Salman ní ẹba ń dáná tó sọ pé ìdàbí ń bẹ ọ̀rẹ́ méjì lè máa rẹ̀ kẹ́tẹ̀ẹ́ máa súnà jẹ́ni kejì so ó mọ̀ fi súnà yẹn kọ́ náà Salman ní ẹba ń dáná tó máa ta àwọn pàtàkì kọ́ọ̀lù ó ní Salman ní ra jẹun ó ah inú sọ́ọ̀ì mo ń gbà rẹ̀ ó ní ó sàn bá pàápàá títí tó fi jẹun nígbà tó wá jẹun tán wọ́n wá tó kúrò àwọn ọ̀dà ànábì àtúgbàwẹ̀ lónìí jùmọ̀ oníjùmọ̀ àrùnmí jùmọ̀ ah, owó ẹ̀mẹ̀ Salman alamin Salman ṣe kí ni o Salman nímọ̀ jù ọ lọ nípa ìṣẹ́ ọlọ́run nípa sunna àrùnsọ̀lá torí pé irun tó ń dá kí ọjọ́ jùmọ̀ àyí lóru jùmọ̀ àyí àtàwọn ọjọ́ jùmọ̀ àyí àyí máa ń dẹ́jọ́ jùmọ̀ àmú ní pọ́sì pé àbẹ̀fẹ̀ ìbára ẹ̀rí pé ó kọ́ ẹ̀kọ́ látọ̀rọ̀ ta ni ọgbọ́dọ̀ rẹ̀ ẹ tó lẹ́pẹ́ ó nímọ̀ tí ó mọ̀ kó rire bọ́ níbi ẹ̀sìn ní kó bá rí kẹ́lẹ́ lágbó ló tún mú bàtà owó gbogbo ìwé ní gbogbo kẹ́kẹ́kẹ́ yóò kò bọ̀ so ti Salman aha wọ́n Abu Darda àti Salman wọ́n jẹ lọ síbi kan fẹ́ tó sí obìnrin kan jọ kan wọ́n fẹ́ ṣe kẹ́gbà sábìtàgbà náà ni ó ní Abu Darda máa Salman wọ́n jẹ lọ láti lọ sí kí láti lọ sí kígbà obìnrin kan nígbà ní lẹ́yìn fàdákọ̀ọ́ra fàdákọ̀ọ́ra fàlẹ̀ Salman bàtí àbúdá dà lọ́wọ́ wọlé tàbí olùfẹ́ fi obìnrin yẹn ìbúra akẹ́kọ̀ọ́ mẹ́ ọ̀rọ̀ yẹn fi gbé ọ̀ṣọ́ pàtàkì ọ̀rẹ́ méjì ni àbúdá dà ìwọ̀n kọlọ́ máa ń kọ̀dá máa fi gbà àbúdá dà Salman àti bó ṣe wá gba Islam àti bá nàbí ṣe sọ̀rọ̀ nípa rẹ̀ àti bá nígbà tó sọ̀rọ̀ tán tó lóyìn gbogbo ẹ̀ tó kọ̀dá máa fi àwọn èèyàn ní amma Salman ó sọ bó sọ sọ̀rọ̀ nípa Salman yìí fala nuzawwiju walakinna nuzawwijuk wọ́n tó Salman bó ṣe ròyìn ẹ̀ tó dáa tó àwọn ò lè fọmọ fún o ṣùgbọ́n àwa ọmọ wa tó bá wa ìwọ gẹ́gẹ́ àbúdà dá ìwọ láti fún ìyàmọ́ sọ́dọ̀ òní dànù ah ó ní ó ní nígbà tó láàrùn pàtàkì àwọ́jà ha sí mọ̀ kọ̀rọ̀jà ètò ti parí lẹ́nu ilé ìrẹ́lẹ̀ mẹ́yìn ẹbá ti rẹ́sí lẹ́nu òṣùwàlá mọ̀ parí tó bọ́jáde fàkọ́lẹ̀ láwọ́ ó ní iná ọkọ̀ díkára ṣe wàhánà àṣáhìyà náà kúrò hùlẹ̀ kúdàdà ọ̀rẹ́ mi ìgbẹ́gẹ́ ti ṣẹlẹ̀ ojú sí ti mi àti sọ fún ọ ojú ti mi o àtàlẹ́lẹ́ ọ̀rẹ́ dark ewé ni ọ̀rẹ́ wá sọ ọlọ́jọ́ kí ni ó ní fàkùbára wọlé kọ́dá ó bá sàlàyé mi pé ní tó sẹ̀rẹ̀ nílé ni pé nílé àwọn sọ gbogbo ẹ̀ sọ gbogbo ẹ̀ àwọn ará ilé ìdáhùn lè fọmọ fún àfẹ́ o fàkọ́lá Salman ẹ̀rọ̀gbọ́ èmi mo ṣe kíndìbà èmi mo kọ̀tọ́bà èmi lọ ṣe kíndìbà fún ọ̀pọ̀dọ̀kọ̀dọ̀ Allahu lak ọlọ́run ti dẹ́kára pé ìwọ̀n ló sókè ní ìwọ̀n lóbìnrin èmi lẹ́kọ́ sí mọ̀tí pé mo lọ tó síyàwó rẹ̀ ṣẹ́gbọ́n tó sọ yé mẹ́yẹn ṣẹ́gbọ́n lọ́gbà ọlọ́run ọba alórí ìyàwó ìwọ tó pé abayé náà bèrè kọ́lá àdìyẹ náà ìgbé ah, kádàrà táàmù rí kò mọ̀já mọ ẹni ó níyàwó sẹ́rí pé nǹkan kílẹ̀ àfọ́ ààrẹ bá lọ́bọ́ sẹ́kínbà lọ́dọ̀ ah, ọlọ́jẹ́mi ogun ọmọ ìfún àti ìbíjọ́ mélòó pé ó sàjẹ́ pé ìgì parí ìgì náà nípe kan mẹ́ mo sọ kan wá nípa Salman náà tó fẹ́ jọrù nǹkan kí àwọn èèyàn nígbà míì wọ́n lè sojú kòkòrò dáadáa

ọmọdé ní àárọ̀kùn mọ́ à wọ́n àwọn olóṣèlú bá fà àwọn ọmọdé gbọ́ fà báyìí ní ẹni ìbá ti èdè fàárọ̀ láti jẹ́ gbọ́dí rí iye jẹmọ́ à so ìjọ rẹ̀ táwọn sàábà ṣe wàláhì ẹ̀sìn ni wọ́n fi gbé ìjọ rẹ̀ wọ́n lórí láti gbọ́ àdéṣe wà sí náà tàbí àfìlà àwọn méjì tẹ́gbẹ́ wọ́n nífẹ̀ẹ́ ara wọn tó ń tọ̀lọ̀ ní àwùjọ ti wà lẹ́nìí ọmọ ìyá kan ó sọ kí n bá obìnrin kan obìnrin yá lóhun ò lè gbà ọ̀rẹ́ ẹni kójú òun lọ oníwàlá tó bá lọ bá òun níbọ̀ sọ̀rẹ́ mọ́ ó bá títà sọ̀rọ̀ bóun bẹ̀rẹ̀ títà títà ó gbà kò tún wá ẹni rẹ̀ oko ọ̀rẹ́ rẹ̀ ó lọ oníwàlá àwọn ìṣọ̀rẹ́ mọ́ báwa ṣe rí lẹ́gbẹ̀ẹ́ àwọn sàhábà ni radiyallahu ta'ala anhu sọ díẹ̀ ọ̀rọ̀ Salman pọ̀ mélòó la fẹ́ sọ ọ̀rọ̀ rẹ̀ pọ̀ bẹ̀tẹ̀ jẹ́ kí n tún mélòó lábẹ́ ìtọ́jú pé mo ti jà lọ síbẹ̀ yẹn Abdullahi ibn Abbas radiyallahu anhu ó ní Salman ó ní ó dé níjọ kan láti ìrìnàjò Umar wá lọ pàdé rẹ̀ nígbà tí Umar Umar ó ní mo yọ́nú sí ọ ní ẹrú ọlọ́run tòótọ́ ẹni pé mo jẹ́rìí jẹ́rú rẹ̀ níwájú Allah subhanahu wa ta'ala ẹ máa gbọ́ o gbogbo ẹni dámọ̀ sọ ààfún ah, àwọn ìgbádùn yà ìgbádùn yìí nígbà tó lọ máa tẹ̀ sí yín bẹ́ẹ̀ náà láàmà bóyá lóòótọ́ lẹ̀ ìgbádùn ọ̀pọ̀lọpọ̀ ló gbà alhamdulillah àtẹ̀mí àlùfẹ́ àwọn afásun náà nígbà tó afásun nígbà

kìí ṣe náà sọ́rọ̀ sàbẹ́ ni wọ́n ọjọ́ láàrin fàkọ́l ó ní àtàrdọ́ni lillahi abúdán wọ́n àtàrdọ́ni li nafsik ẹwọ̀rọ̀ Salman ní ó lè gbàmí lẹ́rú dáadáa níwájú Ọlọ́run ṣùgbọ́n ó lè gbàmí lẹ́yìn dáadáa níwájú rẹ̀ ó lè rẹ́kọ́mẹ́ndì ní pẹ̀rú ní mílọ́dọ̀ Ọlọ́run ọba ṣùgbọ́n ó lè rẹ́kọ́mẹ́ndì ní kí n dáná rẹ̀ kí n jọ́kọ́ mọ̀ rẹ̀ falama asbaha àtàwọn kan kọ́ọ̀lù náà kọ́ọ̀lù máa hìyà kúgbà sílẹ̀ mọ́ àwọn ìyàbá bá sàmánà ìwé à alóòkàn abẹ́ bá yẹn sọ ní àfáwà sàmánà ó yẹ yẹmọ sọ oríkèsà wọn ni wọn ni alàgbẹ akẹ́fẹ́ pé bẹ́ẹ̀ sí ti ọ̀rọ̀ sí àmì Umaru lẹ́nu tẹ́tí kígbà sí lọ́dún yẹn ó ní torí bí àtúnyà ayé ti mẹ́lọ́dọ̀ Umar ẹ fọ́kàn mi pé rọ́jò ló sọ ẹni rí asàlọ́ azza wa mi pé rọ́jò ló sọ àlẹ́hàn ẹni rẹ̀ afàlọ́ azàwàjálá àyọkùnrinjà mínú wà mínú ó lọ́sọ̀tàn sọ̀rọ̀ ẹni rẹ̀ ló Umar tí ó e, èémí tí mo bá lọ rẹ̀ fẹ́ àtọ̀ rẹ̀ níkan nínú àwọn ọmọ rẹ̀ tí mo ń tẹ̀mọ ìjẹnilọ́dọ̀ rẹ̀ tí ó tẹ̀yìn náà bá rọ̀pọ̀ mọ́ tiẹ̀ mo ń tẹ̀mọ ọ̀dọ́ ọlọ́run pọ́nmọ́ sọ́tún láàárọ̀ ọlọ́run ní bálàdùtọ̀ jì ilẹ̀ tó má yóò máa mú irúgbìn tó dáa jáde pẹ̀lú yọ̀nà làbà so o fẹ́ fẹ́ ọmọ èèyàn tó ní ń bẹ nítorí fẹ́ fẹ́ ọmọ àfà àti ẹsẹ̀ àfà lọ́nà mo tó kẹlẹ́ wọ́n pé á ah, tí wọ́n ẹni èyí wọ́n mẹ́nu yìí ẹlẹ́bí kìí ṣe àfà bóyá alákọ̀wé ni mo tó nífẹ̀ẹ́ lọ́wọ́ bí fẹ́ẹ́ lọ́sọ̀rọ̀ àbúrò lówó ni ó nífẹ̀ẹ́ lọ́wọ́ bóyá tọ́lọ̀ ọlọ́ọ̀bá ṣe gíní o irú mọ̀lẹ́bí bá yóò mú ọmọ tó jọmọ alábẹ́ta jáde wa ọmọ ṣẹlẹ̀ ni ọ̀rọ̀ rẹ̀ bá pọ̀ dẹ́gbẹ̀ àlè ìfẹ́ sí gíní àlè ìfẹ́ sọ́tán lọ́dí yẹlọ́wọ́ tí ara anìhó wà pa o àwọn onímọ̀ ní alábẹ́mọ̀ rẹ̀ sọ̀rọ̀ nípa ìmọ̀ náà arun Salman náà dúró dáadáa nínú àwọn tó kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ Salman tọ́lọ́mọ́ tó ọmọ kí rẹ̀ adásùgbọ̀n máa rí kí radiyallahu ta'ala anhu warda àsìkò tí lọ ẹ jẹ́ kí a sọ báwo ni Salman ẹ jẹ́ ká sọ díẹ̀ nípa báwo ló ṣe jáde láyé lórí àsìkò tí lọ ká tó dìrẹ́ ẹ jẹ́ ká sọ ipò Salman ní ọjọ́ ogun Khandak ẹ̀rì wípé a sọ fún ayé pé kò lọ sí Badri kò lọ sí Uhud ìgbàtí Khandak kò fi dé ní ọdún bí ọdún ẹlẹ́ẹ̀karùn-ún wàlúwàlú hijra wọ́n dago khandak yánni oṣù shawal so ó ti ọdún ọ̀sìn ọmọlá àbí ìyá rẹ̀ wọ́n ti parí gbogbo ètò tá a sọ yẹn wọ́n ti parí ẹ̀ ó ní òun lọ sógun khandak kẹsàn-án ahzab bàtàwọn bákàtà bá àjàlá lórí pé kẹ́lẹ́ wọn kó ń lu àtúntò àwọn tàbásó náà ṣe sẹ́yìn àwọn ará màbí làwọn bàánú kúrò ẹ̀dọ àwọn tó gba àwọn tẹ́lẹ̀ kò àwọn ni wọ́n kóra wọn jọ pé sáàbù wà wà níbi ìrábà tí ó gbàlẹ̀ mọ́ àlọ́ torí pé òní òní yóò wà dé pé mo kàn ṣọ́bọ̀ yìí náà àwọn náà dàdá mọ́ àwọn ará mẹ́kà pé tẹ́jà àwọn bá mi sáwọ́jà ìyẹn ló bí kẹ́sàtúlọ̀ kọ́dà kẹ́sàtúlọ̀ hazard àwọn fẹ́sibú náà ṣe kí ni ó ní akọ́ra àjọ tó fi di àwọn ogun tó pàtàkì wá wá so ogun àkọ́kọ́ tàbí náà fàájú sí ọlọ́dá ni òun ló mú màrà wípé kájáká àwọn ó gbẹ́ kòtò yípo mọ̀dínà olófà àrẹ́bí sàmà sàmà pé àwọn òṣèlú máa ń ṣe nìyẹn bàtà ní fárí sí ọlọ́ta àwọn ọba jù dìbáyà àwọn ó gbẹ́ kòtò yìí ìmọ̀ ẹ̀yà àrẹ́bí sàmà sàmà sílò àkọ́kọ́ mẹ́mẹ́ ẹ̀ ara ìpé gásọ́sọ̀ alákọ̀ọ́kọ́ tó ọkọ̀ lọ nìyẹn àrẹ́bí ò sọ pé dákẹ́ àwọn tó ti wọ́n á rí ọ̀sẹ̀ kí ni o wọ́n bẹ̀ẹ́ gbẹ́mọ̀ sí pé kò mí pé ẹnìkan ẹ̀sẹ̀ dá àwùjọ kan pẹ́ ìmọ̀ràn tí ó sì gbogbo àwùjọ yẹn láǹfààní wa so ohun tó kọ́ jago àkọ́kọ́ olómúmọ̀ràn tí gbogbo àwọn sábà wà lọ́wọ́ àwọn agbẹ nǹkan tó ń tẹ́ pé ní ogun yẹn náà ti wá jà sí àwọn muhajiru ní àwọn ara wa Salman tó bí àrífẹ́ Salman mi ní àwọn ìfẹ̀yìntì tó bí àrífẹ́ rẹ̀ àwọn pàájìrì ní àwọn ara ọ̀dọ̀ wa ní ẹgbẹ́ pé sàgbọ́n ìṣẹ́ kájọba ẹgbẹ́ kò tó kíá àwọn náà fàbáyé lẹ Salman ara wa ara wa ara wa alùbáyé ọ̀rọ̀ pọ̀ níbi abidu sọ̀rọ̀ náà ẹgbẹ́ àwọn alùbáyé tẹ ọ̀rọ̀ tó ní kọ̀sọ́ ètò ti wọ̀ so sẹ́wọ̀n náà ti kó sínú àwọn kọ̀sọ́ ètò ní ọ̀rọ̀ ọjọ́ mi ni tó ní pàṣípò ti lọ. báwo ni àfáàyè nígbà Salman al-Farisi ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà àwọn olóòpó ní khilafa Usman ìlú jáde láre ìyẹn kọ́lá kọ́kọ́ fẹ́ lò èyí tá a fẹ́ lò nígbà tó fẹ́ kú ó bẹ̀rẹ̀ sí ní sunkún ó bẹ̀rẹ̀ sí ní sun ẹkún àwọn èèyàn lọ bẹ̀ wò ní àwọn tó lọ bẹ̀ wò sáré ní àbíwá kọ́ọ̀sì wọn lọ bẹ̀ Salman wò nígbà tó di pé ààrẹ kú ṣe sáré wọlé bá Salman ìyàwó ìdòwò lọ wò fàbákà sọ́dún bá bẹ̀rẹ̀ sí ní sunkún ah, sáré wọlé kí ló pọ́ lẹ́kún ó dà bá Abdullah ìdá àbúrò àbúrò kí ló ń pọ́ lẹ́wọ́ alẹ́bí sọ sáré ń jáde láyé inú àlẹ́bí yọ ṣe kó tó kú lẹ̀ ó tẹ̀sí lọ fẹ́ kú iná ó lọ padà bá rẹ̀ bí ní haudu ó lọ bá ní kàbàtà rẹ̀ ó lọ padà má gbádùn láti jẹ́nà ṣùgbọ́n àti ní àmà ìní nítorí má jọ wọ̀nyí má àbùkì jẹ́sà àmì mọ́ ní ìsúkún torí pé ṣùgbọ́n hmm, ẹ̀rù tó ń gbà nínú fún sókún ni pé oríṣi ọlọ́run gbé àdéhùn kan pẹ̀lú wa àdéhùn yẹn ní mi ìmọ̀ bóyá mo pé àdéhùn yẹn mi kí làdéhùn yẹn ó sọ ni lè tẹ́kọ̀ọ́ ni bólúgọ́ta àdékọ́ mẹ́tìlá záàdì rọ́ọ̀kì ìbò sọ ọlọ́kọ́ sànù wa. a sọ sọ pé kó jẹ́ ìntí gbogbo dúkìá ń ó kù sí lọ́wọ́ nígbà tí ó kú láyé láti lọ bọ ọlọ́run ọba rẹ̀ gbogbo ní ìjọsẹ̀ kù sí kó mọ̀ tayọ zádò rọ́ọ̀kì nǹkan kù sí tí àárín àjọṣe kí ni o tí kàn máa ń gbé dání lọ. ìkẹ́yọ̀ sọ wípé gbogbo tó tí ó ti kó pamọ́ lọ wọ́n jọ ju bíi kódà bọ́ọ̀sì kan lọ tó yẹ kan lè gbé travel ẹgbọ́ àmì sọ̀sọ́lá sọ ó ní òun wá ń wo ìdóhùn fílẹ̀ kí ló fílẹ̀ wọ́n ní tàbí àwọn ọgbọ̀n ká tó fílẹ̀ ìjọ náà náà àwọn olùkọ́tọ́ ní nígbà táwọn wo gbogbo ẹ̀ kọfẹ́ tààjọ ike ẹ̀ka sọ pé ìyẹ́kẹ́ ní báàgì kékeré kan ó ní búrọ́ọ̀ṣì inú ó ní pílọ̀ ti fi mọ́ rọrí ó sì ní nǹkan ti fi ń ṣe ìmọ́tótó ara rẹ̀ ìdí ìgbàlẹ́rù náà nù ó tó pé fáwọn dẹ̀ kọ́wé àdéhùn tánà bíṣe kíni ó káwọn tó jáde láyé kí n tẹ́ pé àwọn ìtàwọn kò wá kó mọ̀ jẹ́ ẹ̀rù ńlá sáà ikú tí wọ́n sọ ẹgbẹ́ wa náà lẹ́rù wà bá bẹ̀rẹ̀ nígbà táwọn olóńgbò bá rí tó wà sọ̀rọ̀ àǹtí rẹ̀ tó fẹ́ filẹ̀ àárín kankan bẹ̀ ìwà bá bẹ̀rẹ̀ tọ̀ ọ̀dà àwọn táwọn kùnà sọ àsọ̀lẹ̀ fáwọn náà ọ̀nà ìyá sáà wà sọ̀rọ̀ gbọ́dọ̀ sáà tọ̀ kò lọ́ ìdá hamid ìdá hamam tó bá ní ẹ̀ka tó kún ọ lẹ́mì wọ́n ṣe gidi pàlàtì ọlọ́ wà ní ìdá hókùnmí ka ìdá hakam wọ́n bẹ́ẹ̀ sì lájọ́ láàrin àwọn èèyàn sì gbogbo àwọn nǹkan yóò rọ̀ lọ́wọ́ púpọ̀ ẹlẹ́yìn sọ zúdù bí salman farisi pé ìjẹ́pẹ́ ìjẹ́pẹ́ tó ti pé kò ní ìjẹ́pẹ́ ẹ̀rú tó ń bá wípé àti pé àdéhùn ilé tí a ní sọ̀rọ̀ àwọn àfẹ́lá so wọ́n nígbà tó wọlé rẹ̀ wọ́n rí kẹ̀kẹ́ ń bẹ̀ tí àwọn kọ́ta sọ kalẹ̀ yẹn ṣe wọ́n nígbà tó bá lè gbogbo tí salman filẹ̀ pátá màdó fún ojú twenty dèrè àmlọ gbogbo tó ń bà lẹ́rù pé ah bọ́lá ṣe bá ṣe tábàlà níbi báyìí gbogbo ojú twenty dèrè àmlọ pátápátá so eré ìlàyé táwọn sàhábà rẹ̀ wà lọ́dọ̀ àrí eré ìlàyé tí wọ́n lò radiyallahu ta'ala anhu ọ̀tọ̀ àwọn àfọ̀nùkọ̀tọ̀ wà nítọ̀ ọdún mélòó láyé so àfáwà àzáàbí wọ́n mú ọ̀rọ̀ àwọn kan àwọn kan tí ẹ sọ àjá ìlú pọ̀ nípa ọdún Salman tó lò láyé so àwọn kan sọ pé ó dẹ̀ lómi sọ nínú àwọn olùkọ̀tọ̀ tí màá ṣe bí pé sọ bí seven hundred years

ṣùgbọ́n ara yìí hàn àfáàlẹ̀ yìí tọ́ka balẹ̀ sí náà ni wípé a sọ pé ọjọ́ orí rẹ̀ ó lé mẹ́ta yọ bíi seventy náà nǹkan tí a fáwa àdáàbí tó fara parí ọ̀rọ̀ sílé lórí nìyẹn ṣùgbọ́n wọ́n wá fílẹ̀ wọ́n sọ di bá wọ́n tọ́ ti sáwọn ẹ̀gbẹ́ náà ẹ tó bá ní ẹ̀rí tó dájú lérí gbogbo àwọn ọjọ́ míì á táwọn èèyàn náà ń sọ pé ó lo àìmọye ẹgbẹ̀rún ọdún ó lo àìmọye gbáráyé kó kó ṣe kí ni o kó fi á kó fi sọwọ́ sáwọn so àsìkò ti lọ ìgbà kàjáde fún ọ̀rẹ́nu tíra àsìkò ti lọ aláyé hàn òní gbé ọdún tó lò gan láyé kọ́lá bùkátà sí ju pé ìgbésí ayé táwọn ẹni yìí tí wọ́n lò ìgbésí ayé tó dà àwọn àfáà ní àríyá iná lẹ́rí na amanu wà lẹ́rí na hadu wà ní sọ́rọ̀ bá subhanahu wa ta'ala ó sọ̀kalẹ̀ nítorí ìbéèrè Salman tó bí ẹni sọ̀rọ̀ àsìlámù ó sọ pé sábà mọ́ pàdádà nínú pé gbogbo àwọn àfáà tó wọn lọ gbúdọ̀ wọn nígbà yẹn tó já pẹ́ ìrírí ló mọ̀ wọ́n sí èyí tó júwèé àníbi fóun láti àmóríyá yẹn kí ló ṣẹlẹ̀ sí wọn kí ni ọmọ àrẹ́sẹ̀ gbọ́dọ̀ wà wọlé ọ̀bọ̀ wá sára kalẹ̀ pé àwọn tó bá gbọ́ náà bá gbọ́ nínú àwọn tó yẹ pé ó jẹ́ múmi ní ọ̀làdín náà àádó ọ̀nà sọ̀rọ̀ ọ̀sọ̀bìín so fọláhùn májèrè ó mọ̀ bí fọláhùn بربه ولا خوف عليه ولا هم يحزنون سو طريقه لو سو آية آية كالẹ̀ eléyìí ó tún fi ó fi Salman ní ọkàn balẹ̀ so àwọn afáà ní Salman al-Farisi hadith rẹ̀ náà ó wà káàkiri nínú àwọn tíra so nínú sọ ìbọ̀kọ́rí hadith bẹ̀rẹ̀ pẹ̀lú ní àti sọ Salman rẹ̀ yóò sọ Muslim hadith mẹ́ta lórí ọ̀nà jẹ́ hadith Salman al-Farisi radiyallahu ta'ala anhu warda alhamdulillah kò mú ti rí ọ̀rọ̀ yẹn àràkà tẹ̀tí mẹ́rin fàáyìdá àwọn oníṣẹ́ wọ́n sọ pé ọdún tó kú àwọn kan 33 years after hijira àwọn kan 36 years padà hijira so jẹ́ ká mẹ́ta Ibn Kathir rahimahullah ta'ala òun gbé sí 33 years inú tíra ìyá ìwà ní àyà rẹ̀ so Sheikh Zahabi rahimahullah ta'ala àwọn sọ nígbà tí wọ́n sọ nípa ọdún orí ilé ti òkú wọ́n ní wakọ̀ wọ́n ní àwọn jẹ́fẹ́ kọ̀rọ̀fà tàbí àwọn tí wádìí fàmọ́dọ̀ fàtí fi sọ́rọ̀ náà tí ṣíṣídìí hìí ṣe yìí síwá kọ́wọ́n ìbàhàrọ̀dẹ́ wàdáríkà mọ̀ nǹkan tìlá ìfìnlá wọ́n ní àwọn tó gbà táwọn ẹmọ́ ń sọ nípa pé ọjọ́ orí tó lò ó lo àwọn kan sọ pé tọ̀láfù ní àti ọkọ̀mùsílẹ̀ sánà tó lé fifty àwọn kan sọ pé ní àtà ní wọn kọ̀mùsùn two fifty tó lé sí wọ́n ní gbogbo àwọn táwọn táwọn èèyàn kó wá nípa ọjọ́ orí tó lò yìí wọ́n ní àwọn gbogbo àwọn àdífìyẹn ìlànà wọn rí pé ìkàtọ́ òun bẹ níbi standard rẹ̀ olùbẹ̀jẹ̀ báwọn náà ti sọ níbi àwọn ọ̀rọ̀ míì ṣùgbọ́n èyí táwọn orí tó wà lọ́rọ̀ jẹ̀ wọ́n láwọ̀ ààlẹ́ òun náà ni pé kí ni o òun náà ni ó kàn balẹ̀ sí òun náà káwọn ó ní wà máa rọ̀ ọ́ láti lágọ̀ mí à àwọn òfẹ́ rẹ̀ sọ pé ó tó ọmọ ọgọ́rùn-ún ọdún ìwà fẹ́ lò kẹta àmọ̀nkẹ́ni ìndẹ̀ wà ìlú ìfàlẹ́fẹ́ jìnnà

ẹwọ́n tó sọ so bọ́ọ̀ ni wọ́n sọ wá sọ pé ogun ló ti mọ̀ tán jẹ́kìlì sọ́ọ̀f máa wà nínú iná rẹ̀ ipa akẹ́kọ̀ọ́ yẹn níbi táwa musaad ibn ahmed ètò àti ọ̀sán ìjú tó lè ní ìwọ̀nba lẹ́yìn tí a lè bẹ́ẹ̀ lọ́ba ọ̀sán ọ̀bọ̀ salman àwọn ẹ̀kọ́ pọ̀ fẹ́ ká tó ká mẹ́nu bàbá tí sàlọ̀ ti zú lẹ́nu bàbá tá lè mẹ́nu bàbá gómọ́ nípa bó ṣe gba islam bó ṣe jáde láyé àti zúrù rẹ̀ àti ìmá rẹ̀ àti ìdọ́ rẹ̀ tó mẹ́lẹ̀ àwọn àti àfáwà àwọn ọ̀dọ̀dá رضي الله تعالى عنهم أجمعين وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه الأخيار وسلم تسليما